fídíò kan ni mo rí online àáfà kan ni ó ń bú àwọn àáfà wọn ó ń bú Saheed Shittu àti Ọ̀kanlọ́mọ ni àáfà yẹn ń bú ló ń bá sọ̀rọ̀ so ó wá ọdún òkè sórí ìṣàkẹsà àwọn oníṣẹ̀ṣe ló fẹ́ bú bó wá tẹnu àbùkù bá ìṣẹ̀ṣe so èmi náà fẹ́ kẹ́ kájọ gbọ́rọ̀ yẹn kẹ́ gbọ́ ọ̀nà tí máa yín tó fi sọ̀rọ̀ fẹ́dà bùbákẹ́ ṣe ọdún òkú fẹ́ sọ̀rọ̀ sí ṣàṣe o Saheed Shittu àti Ọ̀kanlọ́mọ tí wọ́n tí wọ́n ṣe Islam wọn dandan dandan ló ń bú ṣùgbọ́n ibi tó ti wá tẹnu bùbọ́ ẹsẹ̀ ṣe ó ń sọ̀rọ̀ tẹ̀sí bẹ́ẹ̀ ni pé sẹ̀ṣẹ̀ ìjàmọ́ kankan nítorí yẹ kí wá kílẹ̀ rẹ̀ ni pé bí gbogbo àwọn àfáà ṣe ń ronú nì bẹ́ẹ̀ ni píṣẹ̀ ṣe ògo là ń ṣe fún yàn àbí ẹ pé àwa là ń da ìlú torí ẹ̀ mo fẹ́ ṣe fídíò yìí ẹ gbọ́n tí màá yẹn wí kí n tó sọ̀rọ̀ sí mo fẹ́ kẹ́ ẹ tí màá yẹn wí. ìmọ̀ tá ń sọ tá ń tán tá lè gbégbá wá sí ká máa ṣe wáàsí láti máa rọ àwọn ọlọ́kàn líle lọ́kàn láti máa àwọn tí ó mẹ̀sìn ká máa pè wọ́n sójú ọ̀nà ẹ̀sìn tó mú wọn tán ṣe báyìí àwòkọ́ṣe dáadáa àwọn pípò yà jẹ́ já máa tẹ̀lé wọn ó ń làwọn fi tẹ̀lé lórí afẹ́fẹ́ tá a fi wo gbogbo rádaràdan òṣì tẹ́ ẹ ṣe ẹ ṣe rádaràdan ìwọ àti Saheed Shittu ẹ ṣe rádaràdan ẹ ṣe rádaràdan yín ẹ fún gbogbo àwọn oníṣẹ̀ṣe ẹ wá fún gbogbo wọn ẹ fún wọn lọ́rọ̀ sọ. So ẹ sọ̀rọ̀ ayé dakindi ẹ sọ̀rọ̀ ẹ sọ ẹ̀sìn Islam ẹ sọ di rádaràda lójú àwọn oníṣẹ̀ṣe ẹ sọ̀rọ̀ ayé di rádaràda rádaràda lójú àwọn oníṣẹ̀ṣe àwọn oníṣẹ̀ṣe ẹ wá fún wọn lọ́rọ̀ àwọn oníṣẹ̀ṣe náà wá jáde àwọn náà wá lọ́rọ̀ wọ́n wá fi ọ̀rọ̀ ẹ̀yin mùsùlùmí wọ́n á fọ̀rọ̀ yín ta yín wọ́n fọ̀rọ̀ yín ta yín tó lẹ̀ pé wọ́n ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ àbí gbogbo yín yẹn ẹ bá wà lórí Facebook ni nígbà tá a wà lórí facebook tá a ti sọ̀rọ̀ lórí facebook ààrẹ àwọn oníṣẹ̀ṣe kan kí wọ́n jáde lórí afẹ́fẹ́ kánná wọ́n ń polówó ẹbọ wọ́n ń polówó ṣẹ̀ṣe wọn nǹkan kan wọ́n lẹ̀ wọ́n ń wò ní. wọ́n lẹ̀ wọ́n ń wò ní ààrí wọn. ẹ̀dá ǹdúró ti wà ṣe é gbọ́ ó lè gbà táwọn tí wọ́n jáde lórí facebook ó láwọn tó ó láwọn oníṣẹ̀ṣe ipa pé wọn ò kì í jáde polówó ẹbọ àwọn polówó ẹbọ ìdí tí ìdí táwọn fi polówó ẹbọ ni torí pé yóò mọ̀ sọ pé gàrí gàrí onídìí polówó. ó tà ju ndomi lọ. ó tà ju ndomi lọ. ṣùgbọ́n tó wá dé iye tẹ̀mí wá rí tẹ̀mí fi jáde àwọn ẹbọ ìrìn ẹlẹ́bọ làárín Yorùbá tẹ́ ẹ bá fẹ́ gbọ́ ìtẹ́ pẹ̀lẹ́ bu èsì nǹkan tí ò dáa tẹ́yìn náà bá wo àgbò tẹ́ ẹ̀ pàjọ léyà ẹbọ ni wọ́n ń pè é kò sí nǹkan tẹ́yìn pàjọ léyà ṣùgbọ́n ìtàn pẹ̀lẹ́ bọ̀ ṣe sacrifice kò ní ìtumọ̀ kan sí ti ẹ̀yin lérò sí so ìdí tí mo fi wá jáde gangan ni n táwárí tàbí jáde ni oníṣẹ̀ṣe òkè jáde social media tẹ́lẹ̀ ń tòótọ́ torí pé torí pé àwọn kan wà tí ò fàyè gbóṣẹ̀ṣe láti jáde social media oníṣẹ̀ṣe òkè jáde social media bó tó wáyé kébè jáde ni wípé àwọn àáfà yín náà wọ́n ti ń ba ìṣẹ̀ṣe jẹ́ jọ́kì mi jáde nìyẹn intan pè ní ìṣẹ̀ṣe babaláwo ọlọ́sùn àti oníṣègùn kò sí èyí tó ń ṣe oògùn owó fún yànnú wọn ẹ̀yin àáfà lẹ lọ wá oògùn owó wá ọ̀nà mi tẹ́sí oògùn owó kò sí èyí tó ṣògùn owó fún yànnú wọn so ẹ̀yin àáfà kùránì yìí tẹ wá gbé dání kò tó yín ṣèwòsàn kò sóògùn ẹ̀fọ́rí ń bẹ̀ kò sóògùn ibà ń bẹ̀ kò sóògùn kọ́ ń bẹ̀ ẹ wá lọ́ mú ṣẹ̀ṣe ẹ wá ń jẹun pọ̀ mọ́ ìsìlámù yín níbi tẹ́mi jáde yẹn gan nìyẹn o àwọn oníṣẹ̀ṣe àwọn wá lọ jókòó sí kọ́rọ̀ wọn ò pé ẹja kúmọ ẹja sàmọ ṣe wọn wá ń fi ìṣẹ̀ṣe gbóríyìn fún Islam ẹ̀yin bẹ̀rẹ̀ láti mi tí ò yé ẹ̀yin mùsùlùmí gangan ìyàntú ègbòyàntú tẹ̀ ń wò yẹn ewé mà ní ewé ìyàntú yẹn ewé ni ilẹ̀ yorùbá ló sì wà ilẹ̀ yorùbá ló sì wà ilẹ̀ yorùbá wọn ti mú kéé sáà náà ti kó ewé yẹn tu wá ẹ̀yin wàá lọ mú ẹ yà fi hàn kan ẹ fi hàn kankan ẹ fi àfihàn sára kíni kálámù àpèpìlẹ́tì tẹ̀ mọ́ kà tí a ti hàn síbẹ̀ ẹ wàá fọ̀ fáwọn èèyàn àwọn èèyàn wà lọ mú ewé yẹn lásán fọ̀ fún yàn mọ́ sára kankan tó o bá mú ìwòsàn òde bá yàn àwọn àwọn tó jí kébì jáde ni àwọn afáwa ń dó sí wọ́n máa ń lo ìṣẹ̀ṣẹ̀ lábẹ́ wọ́n á fi ń gbóríyìn fún wọn mọ́ wọ́n fi ń gbóríyìn falà gbóríyìn fún Islam wọ́n fi ń gbóríyìn fún Islam adáwọn wòlíì náà ewé egbò ni wọ́n ń já tó fi ń gbórí pé à ah, jésù à ah, jésù ló ṣeun jésù ló ṣeun ẹ lo ìgbàgbọ́ yín láì lo ewé àtegbò tiwa láì lo ṣẹ̀ṣe tára àwọn tó ń ba ìṣẹ̀ṣe yẹn jẹ́ náà ẹ̀yin àáfàá náà lẹ́ ń bàjẹ́ ẹ wá sọ pé à ń polówó ẹbọ èyí tó ń pè lẹ́bọ ìṣe tí ò dá bó tí mo fẹ́ kílẹ̀ fún yín ni pé ìṣẹ̀ṣe ní gbogbo ẹ̀yin àáfàá náà ń ṣe torí pé kò sóògùn ẹ̀fọ́ nínú kùránì ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ẹnì kò lè ṣe pé náà kẹ́kẹ́ pé yá ẹja sọ lórí lọ kéfù káàkiri ó fi yá ìṣẹ̀ṣe ní gbogbo yín ṣùgbọ́n kò ránkọ́ kò ránbà torí gbọ́ torí pé tí ń ba ìṣẹ̀ṣe yẹn jẹ́ tí máa sọ pé wọ́n ṣe kékeré gba àwọn babaláwo ni àwọn olóyè ayé ayé mi tẹ̀ ti bàjẹ́ nù wọn tí wọ́n fẹ́ dákọ̀ ẹ̀ mọ̀ gbọ́ àwọn babaláwo mẹ́rin ní kékeré kan babaláwo aláwọ̀kọ́ abdulrahman ganiyu babaláwo ẹlẹ́ẹ̀kejì abdulgafari dasaki babaláwo ẹlẹ́ẹ̀kẹta abdulmajidi ganiyu babaláwo ẹlẹ́ẹ̀kẹrin sarafadin ali èwo ló kọ yorùbá ní gbogbo ẹ̀ èwo ló jọ mọ́rọ̀ ọ̀sẹ̀ṣe ní gbogbo ẹ̀ ló tọ́ kówó kọ ọ̀sẹ̀ṣe ẹ dákọ fásitì kìnnì kan ẹ dákọ ogun ṣe kan ẹ bá dákọ àwọn àáfàá yín lọ ẹ àmọ́ tí a ti fẹ́ bàjẹ́ torí pé ẹtùmọ́ bàjẹ́ ti jẹ́ àwọn tó kọ́ mú islam yín náà wà bá sì bàjẹ́ ti jẹ́ nìyẹn ìṣẹ̀sílẹ̀ mọ́ ló ń bá ẹ wà mú orúkọ mùsùlùmí ẹ wà mẹ́ṣẹ́ ẹ wà tó lẹ̀ lọ ẹ wà pé àwọn babaláwo tá a mú ni Abdul Kadir Gafari sì jẹ́ mọ́ orúkọ babaláwo ṣùgbọ́n tí ọkùnrin sọ ọ̀pọ̀lọpọ̀ àáfàá ti máa wá èyí tó wà lọ́pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àfáà ni pé ìṣẹ̀ṣe kò tó lẹ́sìn kò já mọ́ nǹkan kan ní tó wà lọ́pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àfáà nìyẹn mo tẹ́ kí sọ wá sọ̀rọ̀ yìí nìyẹn wípé ìṣẹ̀ṣe ò já mọ́ nǹkan tí báwọn ló sógun owó ẹ bá sógun owó fún yẹn oṣù kẹ́ẹ́ sọ ìṣẹ̀ṣe o babaláwo tó bá sọ pé òun sógun owó fún yẹn yóò sùn rí burúkú ni babaláwo kẹ́ẹ́ sógun owó fún yẹn kẹ́ẹ́ sọ ìṣẹ̀ṣe ọlọ́sùn èso gbòòrò fún yẹn kí ó ṣẹ̀ṣẹ̀ àwọn ọlọ́pàá tààlọ́ ẹ̀yin àfáà yìí lẹ́lẹ́ àwọn mẹ́ta ti rí agbára olórí burúkú tẹ̀ ń lò ẹ̀yin lẹ́ ń pe jínù lẹ́ẹ̀mọ́ fa jínù ẹ̀yin ẹ̀yin lẹ́ sógun ó fún yẹn ó tún sọ̀rọ̀ síbi àwọn ọmọ ilé kéwú ẹgbọ́rọ̀ yẹn lọ ẹsẹ̀ ẹgbọ́rọ̀ yẹn lọ. ṣèṣe lọ́wọ́ jáde àwọn sóògùn owó ẹni tó bá fẹ́ sóògùn owó kó wá sóògùn owó lọ́dọ̀ àwọn o àwọn sóògùn owó ẹ mọ̀ dáwọn ẹlẹ́sìn eh, mùsùlùmí lóhùn ẹ mọ̀ dáwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì. babaláwo mélòó ló polówó gun owó online ṣùgbọ́n ẹ̀yin lẹ́ ń táàgì wọn ní babaláwo ẹ̀yin lẹ́ ń táàgì wọn ní babaláwo sáà ìṣọ́tẹ̀ mi ti jáde ṣé ẹ gbọ́ kí muskini sọ̀rọ̀ ògùn owó rí tí má fẹ́ sógun owó ìmílẹ̀ kí n kọ́ sí fúnra mi tí ò la sọ̀rọ̀ gbórí ṣùgbọ́n àwọn tí ọkùnrin yìí sọ ìnáànà kó wá ń gbà yẹn tán fi takò ṣẹ̀ṣẹ̀ pé à ìṣẹ̀ṣẹ̀ kí ni àwọn tẹ́pẹ́ ló gbowó ni àwọn tẹ́pẹ́ mọ́rún pa ni tí wọ́n láwọn abaláwo tá a jọ wà tó bá rí wánú Bentley mọ́fọ́ ni a sì ṣògùn owó Lexus là ń lò tó bá rí wánú Lexus mọ́fọ́ ni a ṣògùn owó mo sọ fún ẹ lónìí pé babaláwo tá ló ń sógun owó fún yẹn kí ṣe babaláwo ẹ babaláwo tó àtẹ́pọ̀ sógun owó yóò sórí burúkú ni kí ṣe babaláwo kò sí lára babaláwo babaláwo tí a lè sógun owó kò sí babaláwo tó gbógun owó kò sí babaláwo mo sọ tó mọ ògùn owó kò sí tó gbógun owó nu wọn ẹ pé yóò ṣe ṣé tí màmá nìyóò ṣe. tó bá mú ogun owó ṣe bí yóò ṣe fún rẹ. ṣe bí yóò ṣe fún rẹ ṣùgbọ́n ẹ̀yin àáfàá yín lẹ lọ sá ṣẹ̀ṣẹ̀ ẹ rí i pé gbogbo ẹ lọ sórí ẹ lọ bọ́ ń gbọ́ program Oríyọmí àǹdáàtì gbogbo asọ́sítì ayé mùsùlùmí ni orúkọ mùsùlùmí mọ̀ community ẹ̀ ajá tí wọ́n ti ń gbé yẹn sórí ajá àmì sáà ìgbọ́kọ̀ kírísítẹ́nì láti orí program orí àmì sáà orí ọmọ àmì sáà ti máa dẹ̀ ìgbọ́kọ̀ kírísítẹ́nì àwọn náà ni ẹ wá fi ń ba ìṣẹ̀ṣe lójú jẹ́ ẹ wá fi ń borúkọ ìṣẹ̀ṣe jẹ́ ẹ rí mọ́ pàṣẹ jẹ́ ẹ̀sìn àwọn bá tèmi ni ogún tèmi ni ẹ rí mọ́ bà jẹ́ èmi ẹ̀sọ́mọ mọ̀ọ́mọ̀ mi ẹ̀sọ́mọ Jésù Kristi àwọn ọba tó bí èmi nu ọmọ Ògún ni mí ọmọ Ṣàngó ni mí ọmọ Ọya ni mí ọmọ Bàtálá ni mí ọmọ Ọ̀ṣun Ṣàngẹ̀sí olóyè àyàwó ẹ̀dẹ́tẹ́kọ́sọ́gbẹ̀mí lákòókò ìgbàlá tí gbọ́dọ̀ ni mí ọmọ Ọ̀rúnmìlà ni mí ọmọ èṣù láàlú ògidì òkọ láàlú ọláàróyè ìbọn ọláàróyè ọmọ èṣù láàlú ọláàróyè ọláàlú ni mí àwọn abá tèmi nu tí sì mọ sá láti ilẹ̀ yìí wọn tí mo sì ní jáwọ́ lọ́wọ́ mi láti jọ́ mo ti dọ́mọ èṣù tí mo ti dọ́mọ Ògún tí mo ti dọ́mọ Bàtálá tí mo ti dọ́mọ Ọ̀rúnmìlà láyé mi ti da ló ti rójú ní ní ìtìrí pọ̀júmọ́ àwọn tí sì mọ ṣègbè lẹ́yìn wọn nu ẹ̀yin tí ẹ̀yin àáfàá tẹ̀yìn wá lọ́n sápamọ́ sí abẹ́ ìṣẹ̀ṣe tẹ́ ẹ̀ mọ tẹ́ ẹ gbé dání tó bá fẹ́ mọ̀ pé o mọ tó gbé dání tí nǹkan kan bá ti sẹ́ tó bá ti ní nǹkan tó bá ti gbá sọ́dọ̀ rẹ̀ àìwọ́ àfa kakùrì sí yù kakùrì aláwù gbogbo kúlí kúlí wà ní kúlání kúlí aláwù kúlí aláwù káfùrì nù kúlí kúlí gbogbo kúlí mọ kakùrì lọ fún wọn ẹ ti pílẹ̀ pílẹ̀ kìnìyàn lọ. yẹn wo wo ìṣẹ̀ṣe sí ogun wo wáàsí kó tó di pé ìwọ sáìdì sítù àti ọ̀kọ́lọ́mọ kó tó di pé ìbẹ̀rẹ̀ rádà àdá yìí lórí afẹ́fẹ́ oníṣẹ̀ṣe kankan tán bọ́ sórí afẹ́fẹ́ káláwọn náà ṣe live chat pé wọ́n wá ní confidence wọ́n jókòó wọ́n ṣe live chat. ẹ̀dúró ó láwọn oníkọ́fíṣẹ́ṣe ṣe rí gbogbo ayé nítorí kí tó ń bíbí inú eléyìí wọ́n lọ ní confidence wọ́n jókòó wọ́n ṣe lájẹ́ ó tó wọ́n ti dáwà oníṣẹ́ṣe bí ẹni pé àti ẹ̀já mọ̀ kankan nú ayé ta ló nílẹ̀ ta ló nílẹ̀ yìí gangan ta ló nílẹ̀ yìí ṣé Muhammadu tó tẹ̀lẹ̀ yìí tó ni tí wọ́n là kàfin sunu Suratu Ibrahim tán pé àdéhùn ṣiṣẹ́ kankan àfi fí àwọn èèyàn rẹ̀ láì ṣàlàyé ṣé Muhammadu ló tẹ̀lé ìjó ni awọ́lá nílẹ̀ yìí táwọn àwọn sọ́sọ́ social media àsìkò tí wàá dé táwọn náà tó wá sọ́sọ́ social media nu gbogbo yín ẹ kó lórí social media ẹ pọ̀ fún wa ni ẹ pọ̀ fáwọn oníṣẹ̀ṣe ni ẹ gbé Muhammadu yìí lọ Saudi ẹ lọ polówó fún wọn Saudi àní àwọn bíbù yìí àwọn tó àwọn tó lẹ̀sìn gan wọ́n wọ̀ sí débi pé ti Syria àti Yemen tẹ́ máa bára wọn jà Saudi wà lẹ́gbẹ̀ẹ́ bọ́dà wọn Saudi kò ní fún wọn ní Saudi ò ní fún wọn lásàlọ́mù alimusulima kulumusula. alimusulima kulumusula àti mùsùlùmí ọmọ ìyá ni wá saudi ò ní fún wọn ní kò lè gbé refugee saudi ò ní gbé refugee wá europe ò ní gbé refugee wá àwọn us ò gbé refugee wá sí ẹnu ọ̀nà àwọn àwọn syria ló yá ẹbẹ ẹmọ wọlé refugee camp ẹmọ gbakini ẹmọ gbakini ẹmọ gbàgbà àbẹ̀gbàwó àwọn àwọn àwọn us wọ́n mọ̀ fún àwọn àwọn àwọn syria àwọn yemen wọ́n mọ̀ fún wọn lásàlọ́n islamic country àwọn islamic country saudi tó sì wà lẹ́gbẹ̀ẹ́ wọn tó jẹ́ wà ní north center àbí kí ló kọ́ ẹ̀ ọmọ ìyá wọn. ọmọ ìyá wọn kò ní síbẹ̀ ní pọ̀ ń rí wọn Saudi tí ò rẹ̀ tí ò ẹ̀pù àwọn ọmọ yẹ nínú ogun ẹ̀pù Amẹ́ríkà àwọn UK ló wá sí ẹ̀yẹ wá ẹ̀pù wọn nínú ogun tí ò ní ẹ̀pù ọmọ Nàìjíríà ẹjọ Saudi tí ò láwọn ọmọ yẹ ẹ̀pù tí ò ní ẹ̀pù ọmọ Nàìjíríà ẹ lọ wo ẹ lọ sọ gbọ́ ẹ lọ gbọ́ ìtàn tí mo sọ yẹn nígbà tí wọ́n jagun àwọn Yemen àwọn Syria tó ń jagun àárín kan náà ẹgbẹ́ àwọn ẹgbẹ́ wọn ní Saudi wà saudi ò fún ẹ fojú kò gún ọ lásàlọ́mù kò fún ẹ lẹ́nìtì. ọmọ nàìjíríà wo ló ní gbogbo ìlú wọn lọ. ọmọ nàìjíríà wo ni wọn ló ní gbogbo saudi arabia lọ láwọn saudi arabia tí ẹ̀yin àfa òbòdè yìí tẹ wá ń gbé kí tẹ wá ń gbé wọn gbé tẹ ń gbé wọn ga tẹ ń gbé wọn ga tẹ ń gbé wọn ga tẹ ń gbé wọn ga bí ẹni pé àwọn ló ń bọ̀ wá nàìjíríà. kò lọ hundred years wọn ò lè fún wọn ìgbèlú. kò lọ hundred years saudi arabia wọn ò lè fún wọn ìgbèlú wọn. ṣe ẹ wá síbọ̀ ọmọ ìyá ọmọ ìyá ọmọ ìyá àgùsá ni dákọ̀ ọmọ ìyá ni ẹ ẹ mọ gbàsí àmọ́ mọ́dùgà àti àmọ́ mọ́dùgà àti àmọ́ mọ́dùgà ṣé mo mẹ́rin tó lẹ̀ Yorùbá ẹ wá ń bú àwọn ọmọ ìyá tí lọ ìpẹ́ fẹ́ pẹ̀sẹ̀ lẹ́sìn kan àwọn tó àwọn Saudi Arabia tí wọn ò rí àwọn Arab country Yemen Syria tí wọ́n ń jà tí wọ́n lè ẹ̀pù wọn sáwọn ní ẹ̀pù Nàìjíríà ẹ̀yin ẹ̀yin lẹ́sọ̀rọ̀ ayé mọ́ wọn lọ́wọ́ ẹgbẹ́ fẹ́ pẹ̀lẹ́ kiri yẹn lọ. wọ́n gbèsè sí wọn wọ́n rà ń ṣe lọ́ndà jí ni wọn ò láyà láti wá sórí afẹ́fẹ́ láti wá máa polówó láti wá máa polówó oògùn owó láti wá máa polówó ẹbọ oògùn náà wá kéwé jáde nígbà tó ti lẹ́yìn. ó lẹ́ ń polówó oògùn owó ẹ̀yin àfáà lẹ́ ń polówó oògùn owó ó ṣẹ̀ṣẹ̀ kò polówó oògùn owó bàbá ẹni wọ́yọ̀ wọ́yọ̀ yìí ó ń pọ̀ ó ń ṣẹ̀ṣẹ̀ kò polówó oògùn owó táì pé bóun tí ẹ̀yin mùsùlùmí ara yín sọ lẹ́yìn ni ó ń ṣẹ̀ṣẹ̀ sọ pé oníṣẹ̀ṣẹ̀ lòun òun sógun owó bá mi sọ fún pé mo fi é lórí kò ní ṣoríire oníṣẹ̀ṣẹ̀ yẹn kò polówó owó àbẹ́ gbọ́ pé mo awẹ́bà polówó owó fẹ́ nìyẹn kan rí gbogbo oògùn tẹ̀yìn àfáà kó lọ́wọ́ tẹ́ lọ́n finú ṣẹ̀ṣẹ̀ lò làá lọ sí research làá lọ́ gbé jáde pé ẹ mọ̀ sà ẹ̀yìn afẹ́ ẹ̀ mọ̀ sà wá sínú ṣẹ̀ṣẹ̀ mọ́ tí wọ́n fẹ́ sàfà sàfà kó mọ fi kúlù aláwọ̀ yìnyín yanjú ọ̀rọ̀ àti kúlíkúlíkúlí tó wà ní kùránì mọ̀ yanjú ọ̀rọ̀ ìṣẹ̀ṣẹ̀ là wá ìṣẹ̀ṣẹ̀ là wá ìṣẹ̀ṣẹ̀ là wá ẹ mọ̀ lo nǹkan dúdú ẹ mọ̀ lo nǹkan wa mọ́ ẹ mọ̀ wọṣọ fún yẹn mọ̀ ìyá àfa ẹ mọ̀ fìṣe ẹ ẹ ẹ mọ̀ ṣe èso àdúrà fún yẹn kí a lọ bá a bù sínú ibi yẹn gan kí a ní kó mọ̀ tó lámọ́ torí nígbà mo gbé ẹsìn yín wa mo kó má ti rà yẹn kan wá pẹ̀lú ẹ tẹ́sùkùrà sí wọn fún yín ìṣẹ̀ṣe dá dúró. ìṣẹ̀ṣe dá dúró ẹ má sógun owó lọ bá wọn ti yín tàbí sógun owó wọn dá dúró babaláwo sógun owó fún yẹn kèsè ní ìṣẹ̀ṣe lògùn owó wa o mọ̀ sọ pé ní ìṣẹ̀ṣe lògùn owó wa mọ̀ láyé ẹ mọ̀ sọ mọ́. ẹ̀yin tẹ́ ń gbéra yín láàfà láti rí bẹ́ẹ̀ ṣe ń ṣe rádaràda tẹ́ ń ṣe rádaràda àbí ṣé ta bá fẹ́ sọ wípé àwọn tó fún àwọn oníṣẹ̀ṣe lọ́rọ̀ sọ lórí afẹ́fẹ́ lẹ́nìí ṣé kìí ṣe Saheed Shittu àti Ọ̀kánlọ́mọ ni tán bá bú wa bú wọn. bá ní kẹ́ ẹ ṣe wáàsí fún kẹ́ ẹ ṣe wáàsí àtàtà lórí afẹ́fẹ́ káwọn oníṣẹ̀ṣe kí wọ́n dẹ̀ máa yí ká máa yí ọkàn wọn ìró ọkàn wọn ká máa yí padà ká pé igi òkúta kankan tí wọ́n ta igbó lé lórí yẹn kò lè gbà wọ́n ká lọ gbé gbogbo. ó ní ó ní wọ́n ní kí wọ́n ṣe wíwáṣí fáwọn oníṣẹ̀ṣe kí wọ́n yọkàn wọn padà ipa àwọn òòsà tán tọpọ́ lé lórí yẹn. ó ní káwọn oníṣẹ̀ṣe yọkàn wọn padà àwọn òòsà táwọn pẹ́ kó lórí ò lè gbà wá gbogbo nǹkan ṣẹ̀ṣẹ̀ wá kálọ̀ jù sódò tí bẹ́ẹ̀ ṣe jù sódò sódò láti jọ inú tẹ́ kó àwọn nǹkan aṣáwábá tààmù tán ìtẹ́ yìí ń jù sódò àwọn us wọn ti wá gbé ilé ajé mọ́wà us London ilé ajé mọ́wà ń bẹ ilé ògùn mọ́wà ń bẹ àwọn Brazil wọn ti wá gbé wọ́n mọ̀ tí fi túlù tí wọ́n ṣe ẹ̀yin ẹ̀yin ọmọ àkùn ẹ̀yin àkùn ọmọ kòmóòrà tí ń gbẹ sí gorí àpáta gbogbo òsàlẹ̀ àbáyé tẹ́tí tẹ́ ń gbé dànù àwọn yìí mọ̀ tí wọ́n ń kó ẹ̀wọ̀n olú tí wọ́n mọ̀ sí ń da. àwọn èèbó ti ń kọ́fà. èèbó ti ń kọ́fà ìwọ nǹkan kúránì <laughs> ah, ọmọ yorùbá ah, ooo yàrá tí n bá fi lè jẹ president ìlú yìí gbogbo mọ́ṣáláṣí hòtẹ́ẹ̀lì àìkọ́ gbogbo ṣọ́ọ̀ṣì àfikọ́lẹ̀ àṣẹwó ni gbogbo gbogbo mọ́ṣáláṣí àti ṣọ́ọ̀ṣì hòtẹ́ẹ̀lì ilé epo táwọn àfikọ́ nìyẹn. kán gbà pé èrè táwọn gbé sínú kọ̀rọ̀ yàrá táwọn ń pè ní tán fún lórúkọ tán ń pè ní kinní tán bu kinní lé lórí yẹn kán gbé gbogbo èrè wọn kán lọ gbé dànù. èrè wọn bẹ fún lórúkọ eré onígbọ́sẹ̀ ní yàrá wọn ẹ̀ mọ̀ kán pa àṣẹṣe tí ń dùn mí. mo fẹ́ mọ explain tí wọn understand. ẹ mọ ẹ fẹ́ mọ ṣàlàyé tẹ́ ẹ mọ̀ ń pa rẹ̀ ẹ ní mọ̀ ń pa rẹ̀ eré wo ni oníṣàṣe yàrá oníṣàṣe wo tó gbẹ́nu yàrá aṣáájú àjọ tó lọ sí ẹ̀yà oníṣàṣe wo lórí tẹ́ gbórí tẹ́ bèrè rí. kí wàá ní wọ́n gbẹ́nu yàrá mọ̀ọ́mọ̀ ló yàrá tí wọn náà foríbalẹ̀ tẹ́ ẹ bá ti pè lọ́lọ́run yín bá yín pè lọ́lọ́run tó tẹ́ ẹ bá ti pè lálàó yín bá yín pè lọ́lọ́run ọlọ́run olódùmarè ló dá wa tẹ́yìn náà bá ti ń pọ́lọ́run àwọn náà láti mọ pọ́lọ́run ni ẹnìkan kan ò gbére inú yàrá òjíṣẹ́ ni a ní òjíṣẹ́ ló pọ̀ bí mo mọ̀ ṣe wà bí mo mọ̀ ṣe wà Jesus Christ wà láàárín láwọn òjíṣẹ́ tó pọ̀ ọdún sàǹgẹ̀sí olóyè àyìnlá kojú ẹgbàá tó gbẹ̀mí ìyá mi abẹ́dẹ́ tó tó wẹ̀ mọ́ làwọn náà ni wọ́n tó pọ̀ ọ̀run mi làbàbà mi gbọ́n mi règùn bàbá mi akérèfín sọgbọ́n èso ọlá àlú ògiri òkò ọláróyè. bàtálá ọbàtásà ọbàtálá lóde rẹ. bẹ́ẹ̀ ni bàbá bàbá mi tí èjáwé ti máa ń pàṣẹ ọbàtálá ọbàtásà bàbá mi bá wọn jáwé ń tiẹ̀ àṣẹ làwọn àwọn máa ń pàṣẹ ni ní táwa nítòjú ti yín lọ́dún ọbàtálá wà kò bá wọn kò bá wọn jáwé kankan yóò kàn pàṣẹ ni gbogbo táwa ní tó wà ní ìṣẹ̀ṣẹ̀ táwa pè yín ká wá wò ni ke pe yi kan ya bere ya kuli ala ba abdu abdu ala se du amnu amnu amnu amnu yi kan rap ko pa ni solution ẹ kó wa padà wájú ni àwọn nǹkan kó wa padà yín láyé tẹ́tí wá ń gbàdúrà fún nàìjíríà tẹ́ ń gbàdúrà fún bàbá tẹ́ ń gbàdúrà fún bàbá pé yọ̀ọ̀dà ìjà ọ̀nà nàìjíríà wà á darí kí ló yàtọ̀ nàìjíríà ayé ayé yẹn àfa àgbẹ̀ kí ló yàtọ̀ mẹ́ síbẹ̀ nítorí àwọn àwọn ọlọ́mọ ọlọ́mọ kiri ni ẹnì káwọn ọmọlẹ́kẹ́ ọmọ ẹbí sáà ìfọlọ́n sọ tó káwọn ọmọlẹ́kẹ́ ọmọ lálàǹgbá kì. ìṣẹ̀ṣẹ̀ sì lẹ̀sìn kò dìgbà la ma tó sí Islam kí sẹ̀sẹ̀ tó. bẹ́ẹ̀ ni o babaláwo tó bá ń kírun sọ fún tó bá rí babaláwo tó bá ń kírun sọ fún pé orí rẹ ti dàrú orí rẹ sọ pé orí rẹ ti dàrú ayé babaláwo kan wá dífá fún ìkan fún ọ wá sọ pé ifá tá a dá fún ọ yìí sá lọ mọ kírun ni ọ̀nà mi là sọ pé ó lọ mọ kírun ẹ alẹ́ babaláwo kẹsẹ̀ tó sọ ẹgbẹ́ kẹsẹ̀ yìí yóò tẹ́lẹ̀ jẹ́ babaláwo ó nìyẹn ó nìyẹn ẹ tóun òun lè di ìkẹ́ sọ pé kẹsẹ̀ babaláwo náà ó kàn sọ tiẹ̀ ni ó lò lè ó lè lè dáfá fún yàn kóun ìtàn yìí ń gbé dání sẹ́yìn lè ṣe àáfà ẹ̀yin lè ṣàdúrà fún yàn kí ara rí inú àdúrà yín kí ara bí kò lọ́mọ ṣe babaláwo tó ẹ̀yin máa yín má lè ṣàdúrà fún yàn kó padà sí di babaláwo babaláwo wọn kan ò náà lè ṣàdúkọ lé dífá fún yàn kó mọ lọ́dún Islam. wọ́n rò pé nǹkan kan náà ní tẹ́lẹ̀ náà fi ń dífá fún yín. bẹ́ẹ̀ni wọ́n rò àwọn rò pé nǹkan náà ní tẹ́lẹ̀ náà fi ń dífá fún yín mo mọ̀ kẹ́ fẹ́ tako nǹkan táwọn abá wa tó ń gbàgbọ́ ni táyì ṣe ń sọ fún yín lónìí ní táyì gbàgbọ́ táyì fi ń ba tẹ́ fi ń ba àwọn àṣà tiwa jẹ́ yẹn ibẹ̀ làwa ti bẹ̀rẹ̀ torí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tí nǹkan òye tá a ti fẹ́ parọ́ ẹ mọ̀ sọ pé èṣù ni èṣù ni èṣù ni ẹ tá a fẹ́ sọ̀rọ̀ ẹ mọ̀ ní sátani ni èṣù yẹ sátani o ọmọ èṣù lèmi àròlé èṣù lèmi èṣù yẹ sátani torí pé gbogbo nǹkan tẹ́ bá ti ká ní wọ́n mọ̀ ní èṣù ni mo kò sí abáláwo tán púdà tí ò ní lẹ́sùn lé yóò lẹ́sùn òjíṣẹ́ ti wá ní òjíṣẹ́ ti wá lè sọ ọlá àlú ọlá aróyè gbogbo táyìn fi ń ba ẹ̀sẹ̀ sí jẹ́ yẹn ẹ fi ń pọn lé ní. oníṣẹ̀ṣẹ̀ mélòó lẹ sí mùsùlùmí o látijọ́ tẹ́ ti ń pariwo ìyá yín lórí afẹ́fẹ́ tẹ́ ti ń bú yàrá ya ara yín tẹ́ ń bú bàbá ara yín ẹ̀yin àfà tẹ́ ń bú yàrá ya ara yín tẹ́ ń bú tó yẹ pé nígbà tẹ́ bẹ̀rẹ̀ ìjà yẹn tíjà le ẹni tí ì ṣe mùsùlùmí tó jẹ́ pé ìṣẹ̀ṣe lòun gbé lọ́wọ́ oníwàpá onípa ìjà ni wọ́n wẹ̀ sínú Islam olórin sàṣẹ mélòó ni wọ́n wẹ̀ sínú Islam why tí muslim ní problem kan there are many muslims tó wà ní Islam gan tí ò kírun ẹni <laughs> mọ̀ sọ yẹ tó ní mo wo àwọn Jésù Adépọ̀jù tó máa wọ̀nyẹ̀ sínú Islam there are many muslims tó wá gbọ́ wàásì gan tí ò kírun mélòó lẹ́sí ṣe wáàsì wáàsì yín fún wọn nú wọn kó kàn máa lásán táìpọ́ oníṣẹ́ àti tí ò bá yín jà de lẹ wá fẹ́ wẹ̀ sínú Islam tẹ́ wẹ̀ sínú Islam ẹ̀kẹ́ kò rí búba ni torí pé àwọn èyí tó ti ń ṣe tẹ́lẹ̀ ẹ̀ tó ti mọ ọdún ìṣẹ̀ṣe babaláwo tẹ̀lé di babaláwo lè kò lè wẹ̀ sínú Islam torí ẹni tó bá wà ní ìṣẹ̀ṣe bí àwọn tó kàn ń tó kàn mọ́ tẹ̀lé àwọn ọmọ eléegun tí wọ́n mọ́ jókì. àwọn adáhùn ṣe. àwọn adáhùn ṣe tí wọ́n kàn kóògùn lọ́dọ̀ nìkan tí ó kàn nípa nìkan ṣe ṣé bí Saheed Sutu ó gbọ́ tó náà sọ ó lọ́nà ti tẹ̀lé eégún rí ó láwọn ti gbégún rí mo nídìí nìyẹn ṣe bí irú yín náà ní padà lọ mọ́ṣáláṣí nígbà tá ẹ̀ mọ́ta gbé dání ó mọ̀ dífá ó mọ̀ rúbọ ifó mọ̀ sọ ìgbésí ọ̀rọ̀ gbésí ayé rẹ fún ọ ifó mọ̀ ah! kérégbò ọ̀rọ̀ ni mo sọ láìfẹ́ ni mo dífá débi pé ifá tún sọ wọn kan ah! ọlọ́ọ̀ mi o ifá tún sọ àìlera mi fún mi nǹkan báyìí sí ọ ah! ifá mọ̀ pé èyí wà mọ́ gbogbo adúrò tó tún wà ní sẹ̀sẹ̀ yìí àìlera tẹ́mi gan ò tiẹ̀ ṣàkíyèsí ifá ifá sọ fún mi pé kí ní ìsí ọ oṣù sọ jáde ifá ìwé ìwòrán mú pé ẹgbẹ́ yẹn sínú Islam kí lẹ́yìn wẹ̀ tándọ̀tì tándọ̀tì tẹ̀ ń wọ. ẹja ah, gbọ́n tó. àríbí Sunday Igboho ṣe ń bẹ Saheed Shittu pé ó ti tó sẹ àfààní má bá àwọn àgbàlagbà mọ má sì gbá mọ má sì kíní mọ àfààní. ṣé ọ̀nà tí ṣé ti wá tó wà ní ṣẹ̀ṣẹ̀ báyìí ṣé o ti rí ẹwà tó wà ní ṣẹ̀ṣẹ̀ Sunday Igboho ìwọ náà mọ̀ kó ṣẹ̀ṣẹ̀ ni. Sunday Igboho ìwọ náà mọ̀ kó ṣẹ̀ṣẹ̀ ni Sunday Igboho wa ń sẹ́tù ọ̀rọ̀ lẹ́yìn láàrin ẹ̀yìn àfa kéwu ti yí kúránì tẹ̀yìn ké kò fún yín lọ́pọ̀lọ́ àti sẹ́tù ọ̀rọ̀ Sunday Igboho tó jó ń sẹ̀sẹ̀ tí ń bògùn lásìkò ẹ̀ tí ń bèsù lásìkò ẹ̀ ní wọn yín sẹ́tù ẹjọ́ kí wàá di ẹ̀sìn tẹ́ gbó ẹ̀rìn tó kí ló fẹ́ kọ́ wa kí ló fẹ́ kọ́ wa ẹ̀sìn yín tí ó kọ sáyé dìsítù pé ní bá gbàlagbà sọ̀rọ̀ tí ó kọ sáyé dìsítù pé bẹ́ẹ̀ ṣe ń jẹ́ tún nǹkan tùbínú bí tẹ́ pé violence ni all the time ṣé wọ́n kọ́ lọ́mọ nìyẹn ẹ̀wà dúró ọ̀rọ̀ tó sọ sí Yusuf Adépọ̀jù gbadó ọ̀tọ́ kan lọ́mọ sọ sí ó gbé ìlú àti owó sòpè ó tún gbé àbẹ́ ẹ̀sìn pé nínú ẹ̀sìn kan náà nígbà tó jẹ́ pé ilé tá a bá fi tọ́ ọmọ kí wọ́n ní òwò ìrì ní òwò ilé tẹ̀yìn bá ti fi tọ́ ọmọ ìrì ní òwò ọbẹ̀ tá a fọ àbẹ̀fọ́ sókò náà èjì náà bó bá ti jiná náà yóò bá ti jiná gbàtà yà fẹ́ mọ jẹ́ gbàtà yà pé jiná kó kẹlẹ́ ọ̀sọ̀ kẹlẹ́ jẹ́ ìgbà náà yóò bẹ̀rẹ̀ sí ní rupa náà bọ́rọ̀ ayé islam tẹ kó jọ àbòsí rẹ fi kó jọ bọ́ èyí tó jẹ́ kí mi ò sọ̀rọ̀ ni pé ọkùnrin yìí ní tí gbogbo mùsùlùmí sọ nìyẹn wọ́n rí ṣẹ̀ṣe bí ẹni pé kò dààmú nǹkan kan ike àwọn oníṣẹ̀ṣe náà àbẹ́ẹ̀rí pé àwọn náà sì bí èèyàn wọ́n bá social media àwọn àáfà tó mọ alfa nù yín torí wọ́n pé táyé pé nítorí fi ń jẹun nìyẹn àwọn oníṣòwò ọ̀rọ̀ tí wọ́n sọ yìí níjẹ́ wọ́n gbé kúrò àdínlé wọ lọ́nà níjẹ́ wọ́n gbé kúrò àdínlé wọ lọ níjẹ́ wọ́n gbé kúrò àdínlé wọ lọ àwọn tó máa fà nù yín táyé pé wọ́n ṣẹ̀ṣẹ̀ wọ́n fi ń jẹun àwọn àáfà tó ń tẹ̀yàn ṣé Muhammadu tẹ̀yàn rìrì ni ẹ kà sọ àwọn kan táwọn àfa yìí ń ṣe táyé pé Muhammadu wa ṣé Muhammadu tó hàn tó sínú omi fún yàn rí ni sáà nàbí Muhammadu sì tó tẹ̀yàn rìrì ni gbogbo táwọn àfa ṣé ànàbí Muhammadu tó dáwọ́ ẹyọ rí bẹ́ẹ̀ dọ́wọ́dọ̀ àwọn àfa ẹ̀rì tí ó mọ̀ tẹ̀yàn rí ẹ̀rì tí ó mọ̀ dógó ẹyọ ẹ̀rì tí ó mọ̀ ṣẹ́kínà nìkan. adáhùn ṣe ni wọn. adáhùn ṣe ni wọn wọn kàn kiri wọn kàn táàpù ẹ̀ lọ́dọ̀ tó ń ṣe nǹkan kan àwọn náà sì ọfíìsì eré wọn sì ń ṣe ìgbà táwa tá a jẹ́ ojúlówó ọmú ìṣẹ̀ṣe èmi ojúlówó ọmọ èṣù ọmọ Ọ̀rúnmìlà ọmọ Ọbàtálá ọmọ Ọ̀ṣun Ṣẹ̀ngẹ̀sẹ̀ ló ya àyàn ìyá mi ládékojú àwọn ọmọ Ọya rèé àwọn ọmọ Ọ̀ṣun rèé àwọn ọmọ Ògún rèé àwọn ọmọ Ṣàngó rèé ìgbà táwa jáde ẹ wá sẹ̀ sọ wípé oníṣẹ̀ṣe náà wá sọ online àsìkò ti tó ni àsìkò ti tó àwọn náà jáde ni táwa jáde ẹ̀ ní mo táwa náà gbé dání àwọn bá mú ọ láti yọ ìpè ẹ ẹ mọ́ sọ̀rọ̀ ẹ mọ́ sọ̀rọ̀ ẹ mọ́ sọ̀rọ̀ ẹ mọ́ sọ̀rọ̀ ni wọ́n ti rí pé gbogbo ẹ̀yin ẹlẹ́sìn ẹ̀sìn dúnjà gidi yàgàn pé tẹ́ ẹ bá sọ̀rọ̀ ẹ bá yọwọ́ jà ẹ bá wọ̀ yá jà nígbà àsìkò wa tó wọ́n tó bá lásìkò àṣìṣe fòró là irú èmi fi jáde ayọ̀ tí mo ti jáde ìwà ló lè mú mi inú yẹn ẹ̀ lè mú mi ẹ̀ tó bẹ́ẹ̀ ẹ̀ lè fẹ́ kúnà lẹ́yìn kẹ̀kẹ́ wá sórí social media kẹ́ ẹ jánu Yusuf Adépọ̀jù náà ó náà wá ó jánu táá ó ní ọ̀bọ yẹn òun sì máa títì ẹ̀ òun sì máa tíráàkì ẹ̀ máa wọlé àti máa mú ẹ̀ tó bẹ́ẹ̀ ikú ní pè yín nìyẹn ikú ń pè yín nì èmi tá aláàmọ́ ni àlọ́lá àmọ́ ẹ̀ bá náà fẹ́ mú mi àbúfẹ́sẹ̀ yẹn kẹ́ ikú ń pè ní àsìkò ti tó ni làwa fi jáde ẹ̀yà ọ́fíṣàdì mi ò lẹ́rí tó jáde tó bold tó ní confidence bí mi ṣe ń sọ̀rọ̀ yìí láti tipẹ́tipẹ́ mo ò àsìkò ló tó tásìkò tásìkò bá tó kó bá tó mu èsè nígbà tásìkò ó tù wá tó ọlọ́run yín aláwo yín tí wàá dojú tì yín ó wá jẹ́ pé inú ilé mọ̀mọ́dù wọn ti wá fà mí yọ táyé pé ọmọ abaláwo ni mí ọ̀rọ̀ mi ò ní ta ápẹ́ ọmọ abaláwo ni mí tí wọ́n á tẹ́wọ́n nìkan tí wọ́n á níyà tí mo kọ́ bẹ̀rẹ̀ tí mo kọ́ polówó oògùn tí mo polówó bí àyà gábà nígbó tí mo polówó àgbo abẹ́ni kó mo wá sí gbọ́dọ̀ kí polówó àgbo rí iṣẹ́ táwọn alágbègbè náà mi nìyí lílẹ̀ ajé mi ẹ̀yìn ìtúkùn ìpò àgbò pọ̀ ẹ̀yìn Mm, yusufu kadibu abandikabu bọ́n bá wá sí program kó ṣe program ṣẹ́jú márùn mo ti tọrọ owó a ní ìdòwò kan fún mọ́ṣáláṣí wa a ní ìdòwò kan fún kankan ní tèmi fi yàtọ̀ nìyẹn mi bá ní tọrọ owó mọ́ṣáláṣí àmì bẹ́ẹ̀ ni bá lọ fẹ́ àti ìjẹ president ìlú yìí gbogbo mọ́ṣáláṣí gbogbo chọ́ọ̀chì ẹ lọ fi dákọ́pìlì lẹ̀ tí a fi dákọ́pìlì lẹ̀ ẹ fi ẹsọ́dọ̀ tẹ́lì àbí ẹsọ́dọ̀ ilé epo ṣùgbọ́n náà lọ